ó ga o àwọn oníṣẹ̀ṣe ti yarí wọn ti fárígá lórí ọ̀rọ̀ Sheikh Labeeb Lagbaji wọ́n ní kó yéé máa sọ kọ́tọ̀kọ̀tàn mọ́ o ọkọ̀ ọ̀rọ̀ burúkú ni wọ́n fi ránṣẹ́ sí nínú fọ́nrán yìí o wọ́n ní gbogbo ọ̀rọ̀ tó ń sọ tó ń try láti portray pé ẹ̀sìn tiwọn ẹ̀sìn mùsùlùmí ló dáa ju gbogbo ẹ̀sìn lọ wọ́n kó yéé máa sọ gbogbo àwọn kọ́tọ̀kọ̀tàn yẹn mọ́ o nítorí gbogbo alamọ̀ wípé olódùmarè ó ní gbogbo Yorùbá gbà fún wípé ó jẹ́ olódùmarè gbogbo wa kó yéé máa sọ kọ́tọ̀kọ̀tàn mọ́ ọ̀rọ̀ rẹpẹtẹ tó wà nù fọ́nrán yìí ẹ jẹ́ ká jọ gbọ́ kẹ́sì máa fi opinion yín náà nípa ẹ̀ sí comment. alágbàjì ẹ bá mi tag fídíò kó dọ́dọ̀ wọn ṣe rí recently èmi personally èmi sọ dáadáa tẹ̀ ń ṣe àwọn ọ̀rọ̀ dáadáa tẹ̀ ń sọ nípa ilẹ̀ Yorùbá àti Islam yín ẹ̀ ń sọ kò dẹ̀ rojú ẹ̀ ń púrìṣì ìfẹ́ but ìbéèrè tèmi á kọ́ béèrè lọ́wọ́ yín ni pé ṣáwọn tẹ̀yìn jọ ń ṣe Islam yìí ṣé bẹ́yìn ṣe ń púrìṣẹ̀ làwọn ṣe ń púrìṣẹ̀ afálágbájì èèyàn tó bá sọ òkúta sí ilé onílé ó fẹ́ ó fẹ́ ohun onílé gbọ́ ni àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ṣe rí èmi máa jẹ́ kó máa yé yín kò bá jẹ́ inú iná làwọn baba ńlá wa ń wọ̀ èmi akéde mi ò ń sọmọ àlè mi ò ní mọ lọ máa wá prophet Muhammed lálùjọ náà kí èsì wa lọ máa ṣe introductions ànábì eh, this is how I relate to you ànábì èmi ò fẹ́ ọlọ́run tó dá ẹ̀mí mọ́ wọn tí ẹ̀yin pè ní ẹni àdánù yìí ó nídìí ọlọ́run ọba ò lè ṣe mistake ṣe rí tó bá yẹ pé bẹ́ẹ̀ ń ṣe ń sọ̀rọ̀ tẹ́yìn fi tẹ́fi tẹ́fi ń tẹ̀ láti wá ìrẹ́pọ̀ láàrin ilẹ̀ yorùbá àti àwọn mùsùlùmí ni làwọn tó bá yín post àwọn fídíò yìí ṣe bá yín post ẹ̀ ń gbà yẹn káwọn náà má sọ̀rọ̀ ó ṣeé ṣe kí gbogbo kíni ti wálẹ̀ but bẹ́ẹ̀ ń ṣe ń paná ẹ̀ làwọn kan tó jẹ́ pé ẹjọ́ gbẹ̀sìn kan náà lọ́tún ṣe ń ru jáde àwọn aṣọ ọmọ àlè <laughs> ẹ̀dẹ̀ tó wá sọ nínú fídíò yìí pé àwa lè máa bú ọlọ́run. sẹ́fẹ̀yìn náà ní nǹkan tẹ́ dókòtì ta lè máa lọ fẹnu sátà ṣùgbọ́n àwọn òkè á sì máa fẹnu sátà ní tẹ́ dókòtì níta àwọn òórí bí pàtí nǹkan tí ń yẹ sixty kí ni a fẹ́ fẹnu sátà ká gbé yín sẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ọba wa ṣé yẹ̀gbẹ́ ọlọ́run ọba wa kí ni a fẹ́ fi kí la fẹ́ mú dání nínú nǹkan tẹ́yìn gí lọ́wọ́ kí la fẹ́ fi ṣe kádẹ̀mọ́ bú nǹkan kádẹ̀ bú nǹkan tó gbọ́ ni. ta ló sọ fún yín pé Ṣàngó lọ́lọ́run òun òye tó ti yé yín ni àfa dadi. tí bá pe Ṣàngó tí bá pe Ọbàtálá mò ń pe bàbá ńlá tó bí èmi lọ́mọ lọ èmi ń pe bàbá ńlá tó bí mi lọ́mọ ni kò ń ṣe pé mò ń pè lọ́lọ́run nílẹ̀ Yorùbá kò sí nǹkan tó rújú ń bẹ̀ kò sí nǹkan tó dàrú pé Elédùmarè ni Yoba mọ̀ elédùnmarè dẹ̀ la mọ̀ wípé òun ló tóbi jù ní gbogbo àgbáyé òòṣà kankan ò tó elédùnmarè ṣe understand tí bá ń pe ọba tálá ó jẹ́ pé bàbá ńlá tèmi ni mò ń pè tí bá dẹ̀ ń fún bàbá ẹni tó ṣíwájú mi nílẹ̀ yorùbá tí bá fún ní respect yẹ ẹ ẹ lè sọ fún mi pé mò ń bọ̀ rìṣà nǹkan tó mú yín máa rántí ànábì at least ìkan tí ànábì sọ fún yín pé kẹ́yìn parẹ́ nílẹ̀ yorùbá ìgbà tí ànábì ti introduce Allah sí kò yẹ kẹ́yìn tẹ̀ máa mẹ́ṣọ̀ prophet Muhammad náà ṣèbí ẹ̀yin máa sọ pé ẹ jẹ́rìí pé ànábì òjíṣẹ́ ọlọ́run ní í ṣe kí ló dé tẹ́ ṣe máa jẹ́rìí ẹ ti ń pe homage ẹ ti ń fi ọ̀wọ̀ sí orúkọ rẹ̀ sórúkọ ànábì nìyẹn ṣèbí nǹkan tẹ́yìn preach nìyẹn àwa náà dẹ̀ ń sọ àwọn tó jẹ́ pé wọ́n mọ̀ wọn àmọ́ elédùnmarè tó jẹ́ ògún ọbàtálá àwọn igbarúmọlẹ̀ ẹ̀yin wá sọ pé ìyẹn ó tàbùkù sẹ́sìn yín yẹn ò mi o àbí ṣe lọ bọ́rọ̀ yín wa ò bọ̀ mo rí pé ń sọ yorùbá lẹ́nu afálágbàjì <laughs> ẹni bó ṣe gbẹ̀sìn yìí wá fún ẹ̀yin ṣe understand bẹ́ẹ̀ ń ṣe kàlùkùrán tẹ́ ń fi tẹ̀lé ànábì òun lè mí ọmọ yorùbá òun míì tún kàlùkùrán mo rí i pé kò sọpọ̀ lọ́nú ẹ̀ mi ò tẹ̀lé ṣe understand ẹ̀ wá lè sọ pé torí ẹ̀yin gbà fún ìwé tó mú wá láti ibì kan kí gbogbo adé wa máa ṣe yorùbá máa ń lọ wọ́n bọ̀ yorùbá òkun yorùbá yorùbá ò sọ pé ń jẹ jùbírì ló yọ sí àwọn kan tó máa pa àwọn òwe kan tó yẹ pé wọ́n á jẹyọ sìn yorùbá sọ wípé gbogbo àà lè sùn ká kọjú síbì kan náà ànábì kan ló wá sọ fún ìran yorùbá ní òwe yẹn ẹ lè expect pé torí ẹ̀yin tí ń ṣẹ̀sìn kan àlùjọ náà yín lẹ máa lọ ibi táwọn bá fẹ́ lọ ẹ̀yin ò mọ ibi tẹ́mi ti wá sílé ayé kí tó bá mi ilẹ̀ yorùbá ẹ̀yin kọ́ lẹ máa sọ ibi tí mò ń lọ fún mi ṣe understand tẹ́yin ò bá fi ọwọ́ síbi tọ́wọ́ ń gbé at least èmi mọ̀ wípé ẹ̀ ń fọwọ́ síbi tọ́wọ́ ń gbé táwọn ọmọ lẹ́yìn ò bá fọwọ́ síbi tọ́wọ́ ń gbé ẹ̀ tí ì rí kankan èmi ò mà ná bìrì tẹ́yìn bá ń bọ̀ Ọ̀rúnmìlà èmi máa èmi máa ma ṣe pé ẹ mọ̀ ẹ mọ̀ ìtàn agboolé yín ni tẹ́ bá mọ̀ ìtàn agboolé yín ayé yín jù bẹ́ẹ̀ lọ tẹ́ bá bọ̀ Ọ̀ṣun alalala ẹ̀ ń bú ara lé yín ni ẹ̀ ń bú ẹ̀gbọ́n yín ẹ̀ ń bú dáàdì yín ẹ̀ ń bú àwọn ancestors yín ni kò sí nǹkan tó kàn mí but èmi máa bú ànábì mi ò mọ mi ò mọ èkùkùsọ e, oore kan èsì oore kan ànábì ṣe mi kò sí òun mo tún sọ yìí ṣó yẹ yín ẹ sẹ́ndì fídíò yìí ọ̀rọ̀ tí mo sọ ẹ yìí pé mi ò tí wàá ṣì tí bá wàá ṣì ọ̀rọ̀ wà lẹ̀ tẹ́tẹ́tẹ́ ọ̀rọ̀ ó wà ńlẹ̀ but mo ṣe ń fún yín lọ́nà ọ̀wà mo ń fún yín ní ọ̀wọ́ yín torí àwọn fídíò tẹ́ ti ṣe tẹ́lẹ̀ but àwọn tó ń tẹ̀lé yín wọn wọn ò jẹ́ kí respect am fún yín kó jẹyọ but ẹ̀yin náà ẹ má tẹ̀lé wọn o ẹ má tẹ̀lé wọn yorùbá lọ́wọ́ bọ̀ ẹ̀yin àgbà náà lẹ tún sọ wípé àbọ̀rọ̀ báyìí la máa sọ fọmọlúwàbí tó bá dé inú ẹ̀ wọ́n máa dojidi akéde lọ tiẹ̀. ẹ lákẹ́ta ọ̀rọ̀ fún wa ń bí àwa náà mọ ọ̀rọ̀ agbọ́ ọ̀rọ̀ agbọ́ èdè àwọn ọ̀rọ̀ ta lè sọ tínú àwọn bàbá tó bí yóò gbúrú tí ni wọ́n bàjẹ́ ah, ẹbẹ́ yìí náà ni ẹbẹ́ yìí náà ni nǹkan tẹ́ dókòtì ta lè mọ́ lọ fẹnu sátà ṣùgbọ́n àwọn òkè á sì máa fẹnu sátà tẹ́ dókòtì níta àwọn òórí bí pàtí nǹkan tí ń exist kí ni a fẹ́ fẹnu sátà ká gbé yìí sẹ́gbẹ̀ẹ́ ọlọ́run bá wa ṣé ẹgbẹ́ ọlọ́run bá wa kí ni a fẹ́ fi kí la fẹ́ mú dání nínú nǹkan tẹ́yìn gí lọ́wọ́ kí la fẹ́ fi ṣe ká tẹ̀ mọ́ bú ká tẹ̀ fẹ́ bú gan só ni kálá fẹ́ bú tẹ́ ń sìn gan só gbọ́ ni sí tẹ́ ń sìn só gbọ́ ni só gbọ́ ní tàṣọ fún àmọ́ àwa gbé àmà pọ́nlé ọlọ́run ọba tiwa làbí fi yín lẹ̀ pé kẹ́ máa ṣe ìwòlè tẹ́ ń ṣe tani kò lè sọ̀rọ̀ tani kò lè sọ̀rọ̀ ẹ wàá gbé ànábì jáde ẹ máa bú ànábì ẹ máa sọ pé ànábì ṣe kíní kan ànábì èmi ò fẹ́ mọ́ di pìtẹ́ ni o torí ọ̀rọ̀ bu ni ẹni tó bá tẹnu ẹ̀ bóde gan kí yẹn gbàgbé ọ̀run rere fún un ṣùgbọ́n ọ̀rọ̀ yóò tọ́ mi lójú ibi tí kálukú ó lọ náà ni wá ibi tí kálukú ó lọ ibi tí kálukú ń lọ ibi tí kálukú ń lọ ibẹ̀ ibẹ̀ ní jẹ́ kíṣẹ́ tí ó fi wọbẹ̀ ó máa rọrùn fún un. ẹ wo ẹ wo gbogbo èèyàn tó bá tó bá rí láìfù tí mo ṣe yìí yóò mọ̀ jọ ní lójú ẹ wo bá ti ń písìpísì tó ẹ wo ẹ wo bá ti ń dàmí.